ẹ̀yin èèyàn Muyideen má dẹ̀ ti sọ̀rọ̀ sókè o Muyideen ti advice àwọn ọkùnrin bíi tiẹ̀ ó ní òpin ayé ti ń dé káwọn ọkùnrin kí wọ́n ṣọ́ra fún obìnrin ni takoni nílé ẹjọ́ hmm, ó lágbára o ṣé lórí wípé ìbùkún ìyẹn ìyàwó Muyideen gbé Muyideen lọ sílé ẹjọ́ ṣé yẹn ló sọ Muyideen di motivational speaker báyìí hmm, anyway ṣé bí Muyideen ló sọ̀rọ̀ ó yẹ kó ní evidence tá a fi báàkì ọ̀rọ̀ ẹ̀ họ́ọ̀pù nílé ẹjọ́ náà àbí kí ló wá ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ẹ ṣáà tiẹ̀ já gbóhùn lẹ́nu Muyideen ó yá Muyideen sọ̀rọ̀ sókè gbogbo ayé ń gbọ́ ẹ̀. fi yé wa látètè kọ́ ṣe bópin ayé bá ti ń dé ohun tí ó ṣẹlẹ̀ rí ló máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kúkú ni èrò kúkú mọ̀kọ̀ bẹ́ẹ̀ ló bá mọ̀kọ̀ ni àwọn ọkùnrin ò ní máa fẹ́ obìnrin akurọ́mọ ní pako ni níwájú ilé ẹjọ́ ní ìyàwó sínú ilé. Hmm fún ìdí èyí ìmọ̀ràn mi fún àwọn ọkùnrin ẹ jẹ́ ká ṣọ́ra fún obìnrin tó ń bẹ láyé òde òní nítorí òpin ayé ti ń dé ká má bàa lùgbàdì òpin ayé o mo wí ire o. We did this on live right now.